الفتاوى المهمة عن قلوة في جوان فتسك أدبرني أوروي question وان أو وان اهتفال المولد الرسول صلى الله عليه وسلم والبدعة الحسنة يعني تكتب بعض الوليانة استعجبوا ọjọ́ òbí òjíṣẹ́ ọlọ́run ìtìfààlù bí mọ́lùmí rasul ìmọ̀ ṣàjọ̀dún ọjọ́ òbí àmẹ́bí rẹ̀sẹ́lẹ̀m bọ̀lùbẹ́rẹ̀ àtúnlá hasana àti bíbí àtànà bíbí àtàjà nǹkan jẹ́bẹ̀ nígbà rẹ̀ tàbí fún aláàrọ̀ inú version 101 yẹ kó lù sáà ìlú olùbẹ̀rẹ̀ ń bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pé بالنسبة للاتصال بنبي مولد الرسول صلى الله عليه وسلم في شهر ربيع الأول من كل عام يدير لنقى استعجدوا أجاب نبي الشلام صلى الله عليه وسلم إنه سكيت كاي كلام كانت جرس ربيع الأول من ببوادو أنا أعرف أنه بدعة قل ابن كيف يجب مفجع عليه ولكني سمعت من يقول بأن هناك بدة حسنة أما موقع وكما بدة تداني الله بدة كتداني أو بدة مستحبة هي بدة تكون سنة وهناك من يعملون بكل عمل هجري في عشر كبير أول أو إذا تقول متمون شيء بأذية من صورة دي العوة دوات المولدية حجو إذا حف ذلك يبقى يسأل عيلا أقولك رأي أخوان بارك الله لكم الله ما قلت لي فضلك أخوان عليني إبني جبت له بباب مباز رحمه الله سيد بمير الشراج جاء قلوا لي أهوت بحاليا كاد نسي الله ما فريد يا بايا بايا لي كامان بيوتي cikin nazarin shari'ar kaduna ibini chairman central working committee yàtọ̀ mọ̀ mọ́mọ́ ní sọ́lábọ̀ àwọn ọmọ sọ fọ̀rọ̀ gan ìgbà ní ẹ̀lẹ́gbẹ̀ bàbá yìí because àwọn bàbá yìí wọ́n ti sọ́dọ̀ bọ̀ bàbá yìí wọ́n sì sí bàbá yìí ìgbà yìí mọ̀ sàdúrà tí wọ́n ní lórí àwọn ti dání àkàndé ọ̀sẹ̀ ni wọ́n rí sùkẹ̀ àwọn ti dání àti ẹ̀ wọ́n moderate náírà ṣéwù tẹ́rì ti sọ pé jami'a shehu zubairu suraju bi izala muhammad bawal abubakar ne lawa abubakar izala lona amma siku ne don jami'a ti shehu zubairu suraju bi ne shehu ta yi tarba su masu ne ma se gine program television àwọn abiri àwọn ìyá gbé lọ́gbọ̀n tí bóòlù mọ́lù wá ní gbé àwọn ọmọ ṣé wà lè ba àwọn ọmọ ṣé ìlú lọ́dọ̀ sọ̀rọ̀ àwọn pé káàdùn náà yàrá lè ju àwọn nǹka títí gbọ́n bí bí dáa yìí ayé pípé àyè àyè ọmọ kò fún bí dáa níbà pípé àyè ọmọ bí dáa àtànà rè ọmọ bí dáa àtànà rè ẹni ọmọ nǹkan nílẹ̀ ìlú wa lọ́dọ̀ ló ní an fi an kawo karanka wani nam an ce ka ce mawuzi gida na kusan kuskure da suka yi da sun tambaye ka bidiyan bidiyan asali ne ko bidiyan tsayiya kusan duka ba yau za su kawo kara ai mun san bidiyan tsayaye ruba ya rufin bu magaya da riba magaya da riba ya pe ṣe òun fẹ́ mú mọ̀ra kawá àwọn tó káwọn máa sí bó ti tẹ̀lé bí ìta christmas káwọn máa sí náà pé àlébìsí àkúwá ni òun káì lọ́kàdá wọ́n fi ti àdébì kẹta ẹ̀sìn àwọn ìdálò fi wà lọ́wọ́ rẹ̀ ọkọ̀ ìmúdà lẹ́bí ìdáwà dákò tó lọ́wọ́ kó tí ó ti dáwọ́ lọ́wọ́ fìdá dákò fún ọmọ àbíọ́ ọlọ́wọ́ kó sànà wà náà الجواب إداو بسم الله الرحمن الرحيم يقولوا بعد ذلك الحمد لله رب العالمين أصلا كلها مبادئ ولا عاقبة للمتقين أثبت هذا دائما جدته القالوبة الصلاة والسلام على عبده ورسوله وخيرته من خلقه وأمينه على وحيه يتبعونه ولا ولا فهما بيروري أتجيسي يتبع جنة وإجاه حسين فقطة في حبيبي وعيه نبينا وإمامنا وسيدنا محمد بن عبد الله النبي وإمام وأسواج ومحمد أما عبد الله وعلى آله إشتراك وضم على علينا وأصحابه أتحوى صحابه من سلك سبيل أو أحبت توجونا واختدى بهداء ليه توري إلى يوم الدين يوم القيامة أما بعد لينا فإن اتصال بالمولد النبوي على صاحبه أفضل الصلاة والسلام تقليل أمر كثر في الكلام حيث يماثلون به النبي صلى الله عليه وسلم على كتبقى أرسل الأولوية كتبنا فيه كتاب كتابات حواجات كثيرة الأولوية تقوم متعددة نون ونشر ونشرت في صوفي مرات الصفيرة ويكي بجل النوع وفتات لا يفتح في ووضعت مرات كثيرة ليس قوة رفيقي غيري ألمي لا لا تفيدي جنبان هنا في الطريقة تكنولوجي رجي من أهل العلم إنه وتعفل ما الشيخ الإسلام بن تيمية رحمه الله كيف بعد عنهم الشيخ الإسلام بن تيمية رحمه الله في كتاب اهتداء الصراط المستقيم كتاب ذكرني اقتصي أجوال إيه، الكارة فينعاء الله علماء أنه بدعة وفاي كلا بدعة لمولده وأن أن وجودها من بعض الناس لا يقرر القول والسنة تعالى وسوون سيو أو سوون السنة بقصد السنة السنة بقصد السنة بقصد السنة بقصد السنة ويدل على جوازه ومشروعيته قل بعض اه خبر جائز مباحا ما شريع مقصي قد نص على ذلك ايضا الشافعي رحمه الله في كتابه الاتصال حتى إمام الشافعي رحمه الله هنا صلى الله على الاتصال وفي هذا أيضا شيخنا العلامة الكبير محمد بن إبراهيم رحمه الله كتاب

من عفاوة على اللامة عدنا لا نبقي إياه لامة يعني فن عدنا وإما يقوم على الكبير ستجي محمد بن إبراهيم محمد بن إبراهيم رحمه الله كتابة وافية دي على عيك يجو ليس في هذا والحمد لله شرط أن عند من عرف من عرف اصول وعرف القاعده الشرعيه في كمال الشريعة والتعابير من البدعة ليكو سي أكثر فنوبة بسي من الملين عندما ما اكلاسه ما دي او في كسي جاك بكالاني او دي كل شريعة تكلي كل صورة في البدعة لما يشكل هذا على من ليس على بعض الناس الذين لم يتحققوا الوحسنون àwọn tí ọ̀rọ̀ inú bí tọ́lá àwọn sẹ́kún wọn gbọ́ fún ìwọ̀n ní oṣù wọn máa kílẹ̀ sí ìlú ní kílẹ̀ sí lọ́wọ́ ọ̀làmìyà dẹ̀rẹ́sù tọ̀rí kàtún sálàf sálẹ̀ dẹ̀rẹ́sù kan wá fi ẹn káàfíà ní oṣù kọ́kọ́ nípa ojú ọ̀nà àwọn sálàf àwọn nírí ní ẹ̀kọ́ tó yanjú sí pé يلو عن وطول سمون جيسك القشوان او اكتاروا لمن قال ان في الاسلام جيس حسنا اللو تعالى وجهك الله وطول كشني في الاسلام عليك جا حسنة سيائي والصواب في هذا المكان يقول في بيت اللورياء جاي في البيتي ان الاتصال بالمول كله عاملها كيف يقول تعرفني مولي بلعني àti ṣáàbì tí ẹ máa ṣe ní àti gbogbo tí ẹ máa ṣe òun ó ní wọn lásán ọlọ́run ṣe rọrùn láti ṣàfilẹ̀ ṣáà jùmọ́n ní ààrẹ ìṣètò ọ̀sẹ̀lẹ̀ ọdúnmọ́n ní bẹ́ẹ̀lì onílọ̀ wíyọ̀ ọba ti ní bí ẹni ìṣẹ̀lẹ̀ mi àdúgbò ní bí ẹni mi ti ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ mi kọ́kọ́ àti máa rẹ fẹ́ẹ́ ṣe kó ní àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ́wò ṣẹ́wò yẹn ẹni mú ìgbà ẹni bẹ̀rẹ̀ lójú ìṣẹ́wò abdulkadir jelani mọ́lìdì ṣé òtù bí ánì gẹ̀rọ náà but wọ́n á gọ́ sábẹ́ mọ́lìdì tàlíbì sẹ́lẹ̀ yà sọ́dọ̀ bí sẹ́lẹ̀ ó ní àwọn yòókù nígbà tí wọ́n ti wó tàlíbì sẹ́lẹ̀ táwọn yòókù náà ti wó ní ó ní wà kárùnà. Oye. Ìyàwó, àwọn akéwà ní kìí ṣe sí. àwọn bẹ́ẹ̀ tí onímọ̀ tí onímọ̀ kúrú adákínú àdá ẹgbẹ́ ìṣẹ́lẹ̀ ọ̀nà ara ọ̀ ní ti ṣe ẹ̀mọ́rù fún ìyá ẹgbẹ́ ìṣẹ́ bẹ́ẹ̀ gbé ó làwọn àwọn ọdún ìpàdé kí ni olùfẹ́ fi gbé sọ̀kọ́ fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ lọ́nà ní àmúrù fún ìyá àyíṣẹ́ ti àmúrù fún ìyá àdá àmúrù dìní àti ẹnáwó owó tó náà kó wà lórí mi fún mi la tùsàlùmí yawma idhin nínú àyíkọ́ owó èdè owó wa ọ̀bẹ̀ lọ́wọ́ lọ́wọ́ sọ pé á bè lọ́wọ́ owó tá a kú fún yìí ọkọ̀ olówó olùkọ́lẹ̀ ń bá wo olówó náà fún dúdú náà sí àbíkẹ́lẹ̀ ọ̀pá mọ́ wí ẹ̀rẹ́ kò ní kọ́ṣẹ̀ rẹ̀ ọmọ owó yẹn wọ́n kọ́ṣẹ̀ rẹ̀ bí òsì náà ìtàn owó tí ó ní kọ́ṣẹ̀ lójú nínú nípa ìmọ̀ rẹ̀ bóòlù sí lò nípa kí ni nípa ìdíkà rẹ̀ nípa owó rẹ̀ bóòlù sí kójọ bóòlù sí náà orí fẹ́yẹ̀ méjì ó ní wa kò lára lẹ́sẹ̀ ní amúrò dùnìyà kùn ádá amúrò dìní yà áfù ó ní yẹ́yí ọlọ́mọta fúnra yìí wa tí kò bá gbajú àkọ́sọ́dọ̀ tó ó ní aláhàkù yóò rọ̀ fún àdínlá láàbí rí jáàrí lẹ́yìn àdínlá mọ́ wá ní òkìrì حديث يا جاي في فجر النبي صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا ويسعود الغريبا فتقول للغرباء حديث اللي قفلع ما وما هم الغرباء يا رسول الله أنا تعالي قرؤوني أناس صالح قليل دي من واني أناس صالح قليل أناس السور كثير فلا هو كان يريد وتوكري قال له فلا هو يريد كتوكر كما يريد òdìbò wájú ìbò wá wá wájú ìbò rí wọ́n wọ́n wọ́n gùrọ̀bá ìgbẹ̀rẹ̀ wà sọ alìhóna fi zaman ìdíkóyò akẹ́fẹ́rún náà fi sọ wọ́n ìnáṣù ìnáṣù sọ alìkàlì àwọn ẹni ìrìnwó kéré tí ìnáṣù sọ kìí so kí ẹ bá wà nínú àwùjọ tẹ́ gbogbo àbí ìṣẹ̀lẹ̀ ìwọ̀ èyí bí èkìkan sí dáadáa yẹn kẹ́

Àwọn ọmọ sọ̀rọ̀ nù, ó di ẹni tí tẹ́lẹ̀ kó gẹ́rẹ̀ wọ́n lè ṣe tẹ́lẹ̀ kó gẹ́rẹ̀, ìgbìmọ̀ ní wọ́n ṣe.

ọ̀wọ̀ àwọn débì tó ti kàn tó mẹ́mẹ́ ta àwọn òkàdì nì gbogbo yóò tó ń tẹ́lẹ̀ tó ń bá bá lọ́mọ bá kalẹ̀ mọ́ pẹ̀lú sẹ́ríà wọ́n pa kọ́mọ wọn ó lè ẹ̀rọ ọjọ́ ọjọ́ ọjọ́ court of the rainbow òdìwà amẹ́ríkà láti ti bá bíi ìtàkì àwọn àwọn agbára o ìlú olùgbèwà ọlọ́ọ̀nì kan olùgbèwà kan ìlú àkùrẹ̀gbèwà ìgbàgbọ́ ìgbàgbọ́ rẹ̀ ẹ̀bùn ló ń yọ ìfúnra àgbò Islam ìfúnra àgbò ìdùwọ́ gbìyọ̀ ìfúnra ìyọ́ kùnà àgbò Islam ó di rọ́ọ̀bà kó sọ̀rọ̀ búra àbẹ̀bí búra ìsirajì nìkú báwọn kámẹ̀ bí káwọn yẹn mọ̀ lọ sí ṣọ́ọ̀bù báyẹ̀ lọ south wà lè kọ́ lọ́pàá mú ọlọ́pàá ọlọ́pàá rọ ní àtọ́lọ́pàá sí náà fún ní ní báyìí ni wọ́n bá lè mú ní kàtàmbéjì náà ní wọ́n máa ń bá ọgá yọrí mẹ́ṣìn rẹ̀ ọgá kára kí ní àbí ọgá kọ́yọ̀ kí lọ kára rí wọ́n bá fẹ́ yọrí mẹ́ṣìn máa ń fà kàkàkà kàtàmbéjì ìlérí àìdí ẹ̀ báyìí wá bẹ́ẹ̀jì block pàlámà ẹjí àmàlàgà àbẹ̀gẹ́rẹ̀ pàlámà lórí fún ní blọ́gbọ̀ akámọ̀sí akámọ̀sí wọ́n bí tó bí pẹ́pẹ́ tó lè ká àlámàrí wọrú mi ó ti lè ká ìgbésẹ̀ ìbò ní ọlọ́gbọ́n àkọ́rọ́dù bá ní ọmọ àbírù ní àwọn abàmílẹ́kẹ́ mo ò sí máa fa wọn sábẹ bẹ amara ìpè ìgbà wa sọ fáwọn ìpè táwọn ṣe ọjà mo kọ ẹyin náà sọmọ láti bẹ̀rẹ̀ ẹni tó sọ gbogbo gàdí ìlú gbogbo òlu wọn fi wàá sọ pé ẹdọ ẹyin náà sọ pé ẹ bí rọ wá pé ibi bẹ ṣe fi bá ìrẹ àmì ìgbà àwọn àwọn àwọn ti fi ṣe bá pé àwọn ìpè ìgbọ́n àwọn ìlú ọ̀gbọ́n àti ilé ẹbí wọn ló rà kọ́rù wọn bá pílẹ̀ ní pé owó kan kọ́ wa nígbà àwọn òbí àwẹ́sẹ̀ onígbà ìlú nígbà Quran nígbà àwọn òbí àfẹ́yẹ ẹnìkan á mọ ọba bí ó bá rí wá ìnváìtẹ̀ sí ibi wòlíbà ẹ̀ ọ̀rọ̀ wípé dàbí ọ̀rọ̀ bàbá àjẹ̀bú jù kò nílò ní ibi kí ìgbàdàn làbá ń tẹ kí dẹ́yìn ìgbésí dẹ́yìn àbí kẹ́yìn láti tó gàmìyàn sí à ń ti kí ìgbà wọn làbá ń gbọ́ họ́ọ̀ họ́ọ̀ mùlẹ̀ háà ẹ̀rẹ́ ìdọ̀mù tó mọ̀ ọmọ àbúgbé ọ̀nà yóò sí jẹ́ gbẹ̀lẹ̀ ọ̀nà yóò báyé sí kàrí ó ní kíkún tó mọ̀ àmú ọ̀ ọmọ ó lè ṣe àwọn bíbí ìdẹ̀gbọ́n ní ìgbẹ̀rẹ̀ ọwọ́ ní máa sílẹ̀ ṣé ọba abẹ́dúgbárí ni báwo buhari kò abẹ́dúgbárí wá wá no bí sọ̀rọ̀ pé ọba yẹn that's the first time that nine o'clock that be ten o'clock bẹ̀rẹ̀ that was ten minutes to five yẹn ló fi dé ìjọ ìjọba àwọn ọlọ́pàá tí wọ́n náà ti wá lóòótọ́ àwọn ọlọ́pàá ti àwọn yorùbá kọ́ bí ìjọba mú wa wọ́n ti wá lóòótọ́ àwọn ọmọ gángan gbogbo àǹfààní wọ́n nà mọ́ sí ìkàmọ́ wa wọ́n tó ìgbìmọ̀ ọba pàtàkì ni àwọn bá mú yàn àwọn kàlákùn ní ẹ̀ àwọn tí wọ́n ti fi sínáàtì bá wọ́n tó bẹ̀yà ni ò ìjọjà mú wa ò nítorí sọ̀rọ̀ burúkú lọ́dún dẹ́rù àwọn nù àwọn ọmọ ìta tí mi tẹ́mi fẹ́ ọ fún bí i rọ̀pẹ́ jẹ̀bú ni ìṣẹ́kọ́ náà àwọn ọmọ ìjà gbẹ̀ ò bẹ́ẹ̀rẹ̀ ni ọjọ́ Friday wọ́n àwọn ọmọ ìjà gbẹ̀ ò àbájẹ̀bí ló bára obìnrin náà tó jáde ló tàlíù owó wo púpọ̀ orí mi mo rí píkà ẹ̀ ó yá kí ní ìjọba yìí ìjọ́sí ọwọ́ àwọn fúláàsì ká lọ tilẹ̀kọ̀ kí ló wá tilẹ̀kọ̀ fúláàsì pé mọ́nyá àbájẹ̀bí ọwọ́ ọjà ó ti wá ń bẹ àwọn aláàmọ̀ ìgbòláìjà àwọn ìjà láti ọlọ́sọ̀kọ̀ gbogbo wa lọ ọlọ́ọ̀kọ̀ fún abalẹ̀ ẹ̀rú ẹ̀rú ti wá bọ gbogbo wa lọ́wọ́ wa kú sàlù wa tó wá dọ̀rẹ̀ ọ̀dọ̀ alápàdé ní ilẹ̀ gbogbo ní ẹ̀ máa ń kọ́ ìhìyàwó ààyà ní bẹ́ẹ̀ kọ́tẹ̀ à ń yẹ kíkà lù kankan àwọn ọ̀fà fún wọn náà sàti ọ̀fàdé mọ́rin ní náà sọ́kọ́ máa ń sún gbogbo ẹ̀ àwọn òṣìṣẹ́ àwọn ẹ̀yọ́ fẹ́ máa tagi àwọn òsáyẹ̀ rẹ̀ lọ tagi ó ní ìyá rẹ̀ bí ṣe gínígàdé ìlú ní ẹ̀kọ́ ọjọ́ kọfẹ́ jù bẹ́ẹ̀dùn fẹ́rẹ̀ good ẹ̀rẹ́ máa rántí òsà máa rántí máa kí àwọn òsájọ́ àtàwọn tọ́jú náà rẹ̀ tọ́jú ẹ̀ sọ̀rọ̀ mo máa pẹ́ ṣe mo máa pẹ́ ṣe àwọn tó ń ṣe ìjọba sọ fún wọn wọ́n ní ìdí tó bóyá àwọn fẹ́ ṣe àwọn kan fẹ́ sáàwé ní jọ̀hún ni àwọn kan fẹ́ àwọn kan ti gbàgbé fún bẹ́ẹ̀ di àwọn ni àwọn kan ti. always hope ni sàlàfíà ni always ká máa wo ìṣesí àwọn sálàfì sálàfì olóṣèlú ẹ̀ nínú àwọn sálàfì kan fún ah èmi náà gbá rẹ̀ lójọ tuesday tó fi tuesday wọ́n bí mi fún wọ́n bí mi ààrẹ gbàgbé yẹ ti tọ́ wọn lọ always àmà kọ́fì wọn ni ó di àmà kọ́fì wọn ni tábà tí lẹ́nìkan lọ tó bá ti gbẹ̀kan táà lẹ́nìí ti sọ́kò iṣẹ́ yẹn dáa ni àwọn gan-an tábà ní tó sì ń tẹ́lẹ̀ wọn tí wọ́n ti lẹ́nìkan sọ́kò ní ọgbọ́n mú ṣe yọ bá mú láwọn ní àwọn oníṣòro yẹn àwọn ò lè rí ṣé ọ̀sìn kàkí ọ̀bà mọ̀kọ́ dákẹ́ ara ọ̀ kúlẹ̀ ń tọ̀ màáwíà mùsùlùmí pé nínú àwọn ọba àwọn àmì ìbùkún ayé ọba ní sẹ́yìn màáwíà tó fọ́ ra kààbà ní gbogbo gbẹ̀rẹ̀ nígbàrá àdébì sẹ́lẹ̀ ibi kanáà ní mẹ́fọ́ ra kúrò yẹ̀má ní eighty-six agbára lásùwọ̀t igun méjì tó fọ́ ra yàrá ibi fọ́ ra ní gbogbo yẹ̀rẹ̀ ká ní fìfì ara rí ọlọ́mà fúnṣẹ́ yìí ní kọ́lá àdébì ọ̀mù ìjẹ́ ẹ̀mà wò olóòótọ́ ni ó di wa ẹ wọ ọ̀rọ̀ kan ọba Abdulmalik kọ́ ni ó ní òun fúnra ẹ kúrò bọ̀ juma kúrò bọ̀ eid àwọn èèyàn máa dúró fún kútùbàmà kúbà ju ìdíjì ẹgbẹ̀gbẹ̀ lẹ́yìn ìrọ̀lá máa ṣe àbí ó ní àwọn èèyàn máa dúró láti máa gbọ́ kúbà mọ̀ kúbà tó kọ̀ ọdún máa ṣe kúbà bìfọ́ ìdí kúbà ti ìdí náà di bìfọ́ sọ̀lá ìròyìn ìròyìn ìròyìn ti dáa yàrá ẹ̀kọ́ yìí ní rárá o dáná bí ìṣìlá mọ̀ sí ẹgbẹ́ gbọ́ ẹgbẹ́ gbọ́ ẹ lọ. ẹ fi dá sẹ́yìn àlè ó ní ọ̀rọ̀ ẹ̀sìn kìí ṣe ọgbọ́n orí mi ó ń dágbé ọgbọ́n orí làmà fi ṣèṣì ni àbálẹ̀ kí wọ́n fọ́ra ìṣẹ̀lẹ̀ ọkùnrin orí ẹ̀ Ìdáni tó ọgbùgbà mẹ́fìsì ní ìdáni kẹfọ́ra ìkàlẹ̀ ìfi ìdàgbé bó ti kalẹ̀ ní ìtẹ́lẹ̀ amánàbí ní orí ọmọ kọ́ra ó dìgbà ọ̀rọ̀ ẹ̀ ti pé àwọn èèyàn kọ́ mẹ́ ní àrò àrò pé báyìí ìjànà ọ̀rọ̀ síbọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn bí wọ́n pé ẹgbẹ́ àti ẹgbẹ́ wọ́n ti ṣe kí ni ìbàrí wọn ṣe ẹ̀rọ Islam ọ̀pọ̀ yìí láyé láti Islam ti àjà náà kò láyé ó ní ọ̀rọ̀ yẹn kò dìde ẹ̀yẹ́ bá pàtàkì وصوابها في هذا المكان اتسددين العمل اللي جايين عن اتسال المولد كل أربعة اتسال المولد كل بلاني بمولد إيه عليه الصلاة والسلام جواب النبي صلى الله عليه وسلم بمولد جاي أبي بكر يلومينني كمولد بدوي أبي واحد مولد بدوي أو الشيخ القادر الجيلاني الشيخ عبد القادر الجيلاني أو غيري ربلو ميكي كدويتي في لم يفعله السلف الصالح هو السلف الصالح مسلم لم يفعله السلف الصالح هو السلف الصالح هو شيء ثم يفعل ولم يفعله يفعل النبي صلى الله عليه وسلم اتصالا بولده النبي هو سيد اتصال همول جاراله وهو معلم مرشد عليه الصلاة والسلام العفاء وعطنا يسألوا له بعد البلاغ المبين قد كانوا بعدين تدبي البلاغ المبين ونفع الأمة قد تنفيها كل أمة إيه وما ترك سبيلا يقرب من الله ويبني إلى رحمته إلا نبأ بينه للأمة وعرفهم إليه في ديوانك قاله كيف واسم الله معه kí kò سبيلا يباعد عن رحمة الله ويبني من النار إلا بين الأمة وعبر منه يفسدوا أنا كاله شو من الناس عن ولو شو من يسمعنا يقف كيلو كيلو قالوا لي من قال الله تبارك وتعالى قال الله سبحانه والله بخبائي تكري اليوم أكملت لكم دينكم وأكملت عليكم نعمتي ورضيت لكم إسلام دينا يوم الدين متكياتي في مستقبل رامي يوري مسيون سيستان متكري قد كان عليه الصلاة والسلام مكة ثلاثة عشر سنة هذه دمى في في مدينة عشر سنين هذا من دمى 10 uh, years ولم يتعفف لماذا يحسن لآدم من القصير الأجدين ولم يقل للأمة إثناه افعلوا كذلك كيقول ربك قسم إليه ثم صحابته بين مساجره علي رضي الله عنهم وأرداهم ثم لم يفعلوا ذلك أو نسبه ولا خلفاء الراشدون أو خلفاء في الملك أو نسبه ولا غير من الصحابة عدبية كما هو التعبير في ثم التابعون لهم بإحسان من التابعين وأتباع التابع كما تابعي إنه تابعي كما هو تعتبر بالقرون مفضلة ناس كتقول لا فاسي أوليين تكتب أوليين تكتب أوليين كلهم على هذا السبيل موجود عليه وتالي لم يفعلوا شيئا من هذا هو سيكتب دوت ولا قول ولا عمل هو صليب الأول ثم أتى بعد الناس بكمل الرابع إلا بدي يخوص عملية كم كريم هو الحوادي مما يسر إلى بدعة أنه ذاك تقلع من عمكم يعني من الشيعة والشيعة ودالي الفاطميين الفاطميين يجب في دالي نفسك إذا ودالي المعروفين حكام المسلم أو أنا مثل مثل قال بقى جاب هذه الزرعة ثم تبعوهم غيرهم ما من آل بعد آل السنة إلا وأن السنة من التليوة جهلا بالحق ولو مدلوني جهلا بالحق ويتكلم لأن لمن سار على طريق في كتب ودوك الجنة وعقدا بالشبهات لا توصل إلى الحق ودي ما هو الشبهات طريق الإسوان يجدون فكان الواجب على المؤمن يريد المؤمن أن يأخذ بالحق بالدليل أمه بتوافى الوالي ويتحرى على ما جاءت به السنة والكتاب انا أمه كنت سنة مواتي قرآن حتى يكون حكمه على بالزنا يقول وعلى بصيرة عتلوني مسداجو حتى يكون سيره على منحد القوي يجوري يوى لجوانا تسديدي والله يقول الله أدرائك وقلبت فيه أن يقول لي شيء لن فحكمه إلى الله يقول الله ويقول عز وجل الله بارك يا أيها الذين آمنوا يقول بدو أتيء الله وأتيء الرسول أتلاشي الله بعض أتلاشي الشيء بعض وأول لأمر منكم أتلي أو أسواجي إن تنازعتم في شيء تبني فانفلوني زكاة فقدوا إلى الله والرسول أنت ما تقول الله في الشيء إن كنتم تؤمنون بالله واليوم الآخر فقدوا الله رجل الكامل ذلك خير وأحسن تعويلا إنه في الداج أتي في تفكر في الداج مثما صلى الله عليه الكريم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته اللهم تاسع عن الله لو أردت أن أقول لك يا مالك كما يقول رفوه يوسف àwọn ti tẹ̀lé wa gbọ́ ọ̀rọ̀ àmì muhammed sallam láti ní àdìsẹ́ náà لا تزال طائفة من أمتي لا تزال طائفة من أو كونية ولبنى الأمم ظاهرين على الحق أو ما هم يدلون بالجنة لا يدل من خذل ولا ومن خذل ومن خذله ẹjọ́ kan alábùkù àwọn ẹjọ́ pàwọ́sì kìdí kó padà bá wọn ní wọ́rì ẹ̀yà àwọn ọ̀gá pàwọ́sì ara àwọn olùwọ́rì ọmọ àgbàzáàlì kíkọ́ ìdí tó wà lẹ́nu àkìtà àtàtà amòrùnlá kálábàrì náà fìdí ó di ìwà kọ́lọ́dí kọ́ pẹ̀lú ọlọ́ba náà kó sàdùwà